gbọ́ wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ ni wọ́n jẹ́ àti pé àwọn ìyàwó wọ̀nyí àwọn tó ṣe pé àkọ́kọ́ náà ni Khadija radiyallahu anha Khadija yìí àmọ́ ìpè òun náà ni ọmọ Khuwailid ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa wọ́n fẹ́ Khadija ní Mẹ́kà nígbà tí ànábì pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fanala nabi sallallahu alayhi wa sallam lọ fẹ́ khadija ọlọ́wọ́n bá ó sì ní kí khadija máa bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam títí tọ́lọ̀ fi pọ́n anabi lè pẹ̀lú ṣíṣe lójíṣẹ́ rẹ̀ khadija gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ ṣùgbọ́n khadija sẹláìsì síwájú kánabi ò tó ṣe hijira ó kọdún mẹ́ta kánabi ò ṣe hijira ìní khadija sẹláìsì nínú ẹnití Khadija radiyallahu anha tó fi dá yàtọ̀ sí àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yòókù òun náà ní wípé ànábì ọ̀fẹ́ ìyàwó mi lè tó fi kú wọn ọ̀fẹ́ ìyàwó mi lè Khadija títí dé Khadija fi kú nínú tí Khadija tó fi dá yàtọ̀ oníkí gbogbo ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló bí wọn àbí Ibrahim ibrahim tó ṣe é pé ẹrúbìnrin maria alkatiya ara ilẹ̀ egypt òun ló bí eléyẹn wọ́n gbogbo àwọn ọmọ yòókù tọ́jọ́ máa nẹ́bí muhammed sallallahu alayhi wa sallam khadija ló bí wọn. nínú tí khadija tó fi dá yàtọ̀ yàtọ̀ sí àwọn obìnrin yòókù òun náà ní wípé khadija lóbìnrin tó lóore jù nínú gbogbo obìnrin tí ń bẹ náà ló máa nẹ́bí muhammed. صلى الله عليه وآله وسلم ìyá pẹ̀lú wọn bẹ́ẹ̀ láàrin àwọn olùmọ̀ pé ǹjẹ́ Khadija ọlọ́lá ju Aisha lọ níbí àbí ọlọ́lá jù lọ ọ̀rọ̀ wà láàrin wọn nípa ìlú yẹn. nínú tí Khadija ti di dáyàtọ̀ ọ̀nà nìkan ànábì sì ti sẹ kíkì subhanallah màlíkà ni ẹ máa bá ń kí ìyàwó tiẹ ẹyin náà ti mọ̀rọ̀ tí ó wà lẹ́yìn ẹ̀ ìyàwó tí ń bú ọ tí ń bọ́ ọgbọ́n mú ó tún bá bọ́ ọmọ tó ti fi ọ léde kékeré tí ó lẹ́nu kọ́ ara ni ọjọ́ wa bí ẹ̀ òyàwó kátó afi màlíkà lọ́nlọ́ subhanallah tó ọkọ̀ tó ọ̀gbìn wá sí. bákan náà nínú tí Khadija tó fi dá yàtọ̀ oní pé Khadija ọgbà anabi lọkàjẹ rí subhanallah òtà ìdáta nàbí òbí anabi nùrí subhanallah anabi òsìsẹ ìlà òsìrí òbúra pé òtún ní súnmọ́ mọ́ yàtọ̀ sáwọn ìyàwó yòókù òbúra gbọ́ ọ̀dà mo ti pọ̀ ànábì ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ọ̀yàn lóye nínú rẹ̀ tó ní kí Khadija la kọ́kọ́ obìnrin tó kọ́kọ́ gbọ́ lọ́ngbọ́ tó ti gba ànábì sọ̀rọ̀ bá wà á yọ sẹ́lá wà pọ̀ ànábì ọ̀fẹ́ yàwó mi títí tí Khadija fi kú bàtà tí Khadija kú ànábì wa fẹ́ Sáwọ́dà ọmọ ẹ̀dá máa ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan. Khadija yìí ọ̀dà o olóbi gbogbo ọmọ anabi sallallahu alaihi wasallam àti màkà anabi fi Khadija lẹ́yìn ìgbà tí Khadija ti kọ́mọ fọ́ sí yẹ tá anabi tó wà ní twenty five yẹ ìyàtọ̀ ọdún mẹ́rin ọdún mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tó máa ti gbé ẹ̀yẹ máa fẹ́ fẹ́ yàwó kọ́mọ quality ètè quantity quality obìnrin tó fẹ́ fẹ́ ọ̀nbọ̀rọ̀ ìlà wala tanzur ila kam. báwo kwantiti obìnrin tó fẹ́ fẹ́ ọ̀hún kan lọ gbégbé gbogbo èyí tọ́ga òfin àgbà fa tọ́ nígbà tó bá di pé ọ̀sẹ̀ ọ̀tún pẹ̀sẹ̀ fún ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí ọlẹ́nu dáadáa tó ẹ̀rọ pé kwantiti owó àti wọ́n ti kwaliti lówó wọ́n á rí pé lẹ́sìn wọ́n á rí pé subhanallah ẹ̀dá kan wá nínú sọ́tò kalẹ̀ fún Khadija kínkínní sínú nínú àwọn wárí rẹ̀. tó Khadija yìí radiyallahu anha ó ti pọ́ sí yẹ sẹ́nà bí òjò fẹ́ ètò tí wọ́n ti kò burú kéèyàn fẹ́ yàwó tó ju yẹn lọ náà. mi kéèyàn jẹ́ pé ọmọ twenty years lèèyàn ó sì fi obìnrin tó ti pé thirty kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe é pé wọ́n lé ìlú rò ànábì ọ̀sọ̀rọ̀ àlè sẹ́lẹ̀ ẹlòmí gba ẹjọ́ mi lójú ọba akudọ́dọ̀ bàbá rẹ̀ gan ọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹ̀yẹ lọ́gbẹ́sẹ̀ tó alákùnlá ha ó ti gbogbo hàn wá wípé àtìsí ń bẹ́ẹ̀ náà àgbọ́yé mi tó kékeré tí gbogbo bí wọ́n kó wá fún adé aládàmọ̀ gbàgbọ́ ẹ̀ káàánú ọmọ ìlú ọpọlọ wa nínú àgbọ́yé mi pé tóbi bá ti ju tàtìkì níka yẹs lọ kò ní lè bí mama pé tóbìnrin bá ti ju thirty kìíní kan years lọ kò ní rọrùn fún láti bí mama Khadija ó ti pé forty years kí anabi sọlá àdìsílẹ̀ tó rẹ ẹ wá dúró ọmọ tó tún bí fún anabi sọlá àdìsílẹ̀ eléyàn náà tún túmọ̀ sí pé àwọn obìnrin tó ń tan ara wọn jẹ ṣẹṣẹ pé western radiology iná ló ti kún rí wọn sẹ́yìn pé ó ti kánú ó ti kánú wọ́n tún ti sọ fún wọn àwọn tí wọ́n fẹ́ kí mùsùlùmí bí tẹ́lẹ̀ náà wọ́n ti sọ fún pété ọ nísìnyí màmá o ẹ sọ́ra o torí bí sẹ́ńtà ọ̀gá lọ nísìnyí ẹ̀rọ ti lóyún ó lé léwu o ó máa léwu o ọ̀rọ̀ àti pété àti three years lọ́ba kúkú de sòkòtò mẹ́bí lọ́ba lọ́hùn òbí màmá tẹ̀mọ̀ pé ideology òfò òbí bí máa bá wọn lọ. wọ́n sì lè sọ fún pé no ẹ lè bí mọ̀ bọ̀ máa sòrò o yóò wá rí kí o yóò máa kí ni o yóò máa sá kọ̀kọ̀ sẹ́wọ̀n Khadija lẹ́yìn fọ́tí yẹ wà ní ọmọ tó bí subhanallah eléyìí náà túmọ̀ sí pé bí ìyàwó bá dàgbà jọkọ lọ kò kí kọ́mọ wá kọ́mọ wà ilẹ̀kọ̀ sọ̀kọ ẹ wò wọ́n ní títí tí Khadija fi kú kọ̀tà ìdájá nàbí kò bí ànábì lórí yàtọ̀ tí wọ́n dàgbà jù ànábì lọ olówó gidigidi rẹ̀ obìnrin tí gbogbo èèyàn ń fẹ́ láti fẹ́ nù nítorí pé ẹ ẹbí ńlá ló jáde ó sì ní owó ó sì déyàn pàtàkì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó ọ̀gbìn ọjọ́ orí rẹ̀ náà sì wú gálẹ̀gálẹ̀ ó fi tiwa ọ̀dà nàbí sọ̀rọ̀ wá àwọn àríwá àríwá sẹ́lẹ̀ ẹ̀sọ̀ sófin tó ṣe pé òun àtọkọ jẹjọ lọ́jọ́ jẹ́rọ̀ tó ṣe pé wọ́n mọ̀ wá ta ìdásọ̀kọ̀ tàbí tó bá jọ ọpọlọ lẹ́nu ọjọ́ bá ti fi kádàrà ìwọ tó ti bá abilé kẹrin mi kẹrin ìtẹgbẹ rẹ kádàrá wa lójú rẹ kọ ojú kádàrá ọkọ rí ọmọ náà ti kọ fún ọmọ ìyàwó ẹ wọn gan làbá máa kí kó sùúrù tó bá dúró rẹ lọ́nà fẹ́ torí di eléyìí eléyìí ń tọ́ka sí ike obìnrin lọ́ọ̀dì ọkọ rẹ̀ gbogbo àwọn kankan sáwọn wo fáìlì kan dáyàrí rọ́kan ọgbọ́dọ̀ kí wò fáìlì tó hàn bí ọkọ fáìlì lòlò ní ẹ̀ẹ́dẹ̀bí lẹ́kùn kan náà lájọ wà àwọn obìnrin tí ọ̀fẹ́ gbélé ọkọ ní máa ń sí fáìlì wọn àmọ́ wàá máa wọ ọkọ rẹ lókèlókè ni wàá máa gbọ́rọ̀ sílẹ̀ wàá máa ti tọ́tọ́ burú fún un kódà kó ti fi ọkọ rẹ yẹn mẹ́síńjà lásán yìí. ó tó tọ̀ ó ti dáhùn eléyìí ni ó jẹ ọpẹ́ ni ó jẹ ọpẹ́ ní ọ̀pọ̀ òun ni ó sì ti àwọn ọmọ rẹ lọ́mọ alálùbáàkà torí pé tóbi máa ti ń gbọ́rọ̀ sọkọ lẹ́nu ẹnìkejì àwọn oníṣàbà máa ṣẹlẹ̀ láàrin bàbá àtàwọn ọmọ àmọ́ tóbi máa ti gbọ́rọ̀ sọkọ lẹ́nu ẹnìkejì unnecessarily àwọn ọmọ ni máa ṣẹ̀ bàbá ọmọ bínú sí wọn ni wọ́n máa fẹsẹ̀ ìyá bí ọmọ bẹ́ẹ̀ òkú búburú ìyá yín kọ́ bagún ní bímọ ọdún táwọn náà ti tẹ̀ ṣùgbọ́n nígbà tí mo ń bí ọ̀pọ̀ síyàwó onímọ̀gbà tí ọmọ dábọ́ ma torí àti ṣe jẹ́ pé àwọn obìnrin ni wọ́n ọgbọ́ tí wọ́n ń tẹ́sí pẹ́pẹ́ fún ọgbọ́ wọ́n ń sá kàkà fún bí fíjọ àwọn ọmọ wọn ò ti dáa yìí àmọ́ tó kú pàdé àlẹ́ nu bàbá rẹ̀ gan bó lọ́rọ́ rẹ̀ parí sí kátó kú sí bàbá tó kù tẹ̀gbọ́n òkú wọn náà lẹ́sìn rí nǹkan tàpéjúwe nípa àbọ̀rọ̀ wọn bá ti àwùjọ kọ́nà má dọ̀rọ̀ wá lù torí ẹ̀rù ti jẹ́ pé Khadija ẹ̀kọ́ ńlá bẹ lára rẹ̀ fẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ náà ní kékeré wọn sọ wọn ní Khadija Khadija kékeré wọn sọ bẹ́ẹ̀ ìyá ńlá nìyẹn. Khadija kì í ṣe Khadija tó ń jẹba sọ Khadija ẹ̀dìgbò kọjá kọ́ Khadija kì í ṣe Khadija yóò sì ṣe Khadija tó Kubra Kubra báwò lówó tó Kubra Khadija kan náà ni Khadija bẹ́ẹ̀ onídìí Kubra wọn sọmọ ní Khadija wọn alẹ́kùn dáhùn pẹ̀lú kúbúrà kúbúrà wọn mú kúbúrà báwo kúbúrà báwo Khadija so eléyìí dẹnudẹ ká mójútó títí kákan máa lọ wá wá àwọn kọ̀ọ̀kan tí ò sí èèyàn ká bí ma bìnrin nísìn káké òun fẹ́ báwọn ṣẹ̀ tó kọ́ fún mi à ṣẹ̀ṣẹ̀ ó kọ́ òdínà ẹgbẹ́ ní Khadija mi rí ẹ bí àwọn ọkọ tí ọkọ náà àìjọ èyí ò làwọn mọ̀ èyí tí ọkọ náà bá wò ẹ̀sọ́sọ́rọ́ báyìí ọmọ náà kàdíjà ẹwàdú wọn láti bẹ fún kàdíjà àwọn àni ẹ̀sọ́ ní kàdíjà á ní ní òun sọ sí ọkọ náà lẹ́wà ẹwà lọ́wọ́dù kì í sọ̀bẹ̀ wá. kàdíjà yìí ọbí ọmọ àwọn àná ó làkókò tó gbà nàbì sọ̀rọ̀ bá àti sẹ́nà gbọ́ àwọn obìnrin nu àwọn obìnrin nu gbẹ́ni wọ́n bá ń polongo nǹkan kan tí nǹkan ń ṣèjà àkókò tó ẹ̀ ṣẹ́kì lọ́kọ́ kọ́ gbà náà ní dání ìyàwó rẹ̀ nítorí tí ìyàwó rẹ̀ bá gbà ò ní ní wàhálà nulẹ̀ kọ́dà ní ẹjọ́ bẹ́ẹ̀ ṣe kìyàmù lẹ́yìn ọ̀ wá tírẹ̀ ìyàwó rẹ̀ lórí kó nà ọmọ ẹ̀jí dàlù àlákẹ́ ọ̀dọ́ máa kí kìyàmù lẹ́yìn yọkàrí kò dìde lóru lọ́lọ́ sàlù ọ̀nà ọ̀kírun ìjọba ìjọba ti yóò pò sẹ́yìn tàà àkókò mọ tí ó gbà mẹ́sì. bá ọlá ti jọ́nu tọ́ba fẹ́ dìde yọ pa ọ ní pípọ̀ ọ̀gbọ́n òbí lọ. ó lè máa ń pé ẹ̀rú bà mí fún yín òde tẹ̀ ń jáde lọ lóhùn ọ̀dà inú ilé ti tàbí ọlá kò sí fún mi nínú ilé. títí tí ó tẹ̀sẹ̀ tọ́nà ọmọ ìwà ṣètánì kan títí òbí ní kírun ma àwọn tó bá ti tírè ní ẹ̀ ẹ̀yà yàrá bá dá ìdílé yàrá ló sàlọ̀ àlá. ọ̀rẹ́ mi àṣetánì tẹ́tí máa ń ṣe ìjà sàlọ̀ àlá. nígbà yàrá sàlọ̀ àlá ẹ rí pé tó nà tó bá ti máa la tán wà á rí pé subhanallah níjọ́ tó bá tètè sí gan ní òjò. ó ti jẹ́ pé ẹni tó bá ní nǹkan dáadáa kan ṣé ń polongo fáráyé mẹ́jọ jẹ́ pé lè rí ọmọ ẹjọ́ ọwọ́ àmọ̀ aráyé kọ́kọ́ gbìyànjú láti láti láti láti fi lọ́lẹ̀ ní orí rẹ̀ ẹ máa rántí pé àwọn obìnrin tá ń fún yín sẹ́yìn àmọ́ ẹ̀ ní wọn ọlọ́run ló sì bí yín léèrè tó bá jọ gbẹ̀dẹ̀ àlùkìyà ẹ̀nẹ́bì kìí ṣe àtùpà tí mọ́lẹ̀ báráyé nínú tiẹ̀ sì sófin nítorí fi ran ìyàwó lọ́kọ́kọ́ wa sọ fún ìyàwó sì gbàgbọ́ lẹ́ẹ̀kan náà àwọn obìnrin rẹ̀ nù sẹ́nu pé ànábì sọ̀rọ̀ àti nà kọ́ọ́lì tí wọ́n wò ẹ̀ẹ̀kan náà lọ́gbàgbọ́ àwọn ẹni tó ń wo quantity lónìí ẹnì kọ́kọ́ lọ kó ibi tẹ́tẹ́ ìwọ́n máa ṣe wá àti fáwọn èèyàn pé ẹ kí ni lásìkò ẹ má gbàgbére ẹ má gbọ́ ẹ má fi àwọn yín mú sí ẹni lókèké ni tọ́ba tó kọ́ wá wù yìí ẹ̀rọ báwọn èèyàn tó ń tó wá tó kọ́ wá wù tọ́ba tó wọ́n gbẹ́rẹ́ mi ni ẹ má dá àbá mi. ìtọ́kánná ṣùgbọ́n ìgbà tó ti bá nàbí ọ̀sọ̀rọ̀ bá wà ní mùsùlùmí ẹ̀wọ̀n quality la fẹ́ sọlọ́lá àdìsẹ́lẹ̀ ọ̀nà ìlú wọn sọ wọn obìnrin tó ọmọ sọ̀rọ̀ tó ní fẹ́ wojú rẹ̀ tó kẹrù bá tó ní fẹ́ wojú rẹ̀ à fẹ́ wojú wa pèsè. ayé ìsìn ọlọ́run sáà òṣùpá àníkẹ́lẹ́ máa rí ọ̀kan láàrin ten thousand ọlọ́run á bí ẹ̀ kò ń jẹ́ ẹrú wọn kọ́nà òfin wa ti kún gẹ̀ẹ́rù. ilé yẹn túmọ̀ sí pé ìgbà tí àmì ìsọ̀rọ̀ máa ń sílẹ̀ tó polongo tó lọ fi rán Khadija hàn ni ọkàn lẹ́ẹ̀kan ni mélòó mélòó lọkọ tó ṣe súnà tíyàwó ti jọ gàánù bídíà. ọ̀pọ̀ dókítà ọgbọ́n tó wọn dókítà ọgbọ́n èrè tọ́gbà mẹ́sìn náà ní òjò rírì ó pé kọ́dà mọ́ pàkíyèsí rẹ̀ ń tẹ́tí mẹ́sìn àti wọ́n ní ẹja tó sọ̀nù ọ̀pọ̀ ní báwò ọgbọ́n ní kíní kan jàlùbá lọ́yọ̀ gómìnà mùsùlùmí ọmọ òun ní kó ọba tó wá gbé wọ̀ mí lọ́rùn. wọ́n wà láyé ìsìn wọ́n pọ̀ ẹ̀mẹ́yọ́bí ló ṣe pé ọkọ rẹ̀ tẹ lọ́rùn dọ́ba tó ṣe pé gbósífẹ́ àti tí ò tiẹ̀ tọrọ wọn fún un. ẹ̀mẹ́ jókòó lè kékeré ni jókòó lè báwo ìyá tèmi ò jókòó lè wọ́n wá jókòó lè ọlọ́mọdé ẹ̀rọ sọ eléyìí á fi hẹ́n gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì tó ń gbé pégbà tó bá fẹ́yàwó mẹ́jọ jẹ́ pé ẹ̀kẹ́ ń dán àbí ojú rẹ̀ bíútì lásán ló wò máa wo kíni máa wo quality. àti pé Khadija radiyallahu anha ó ní ààyè tó ga púpọ̀ lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ààyè rẹ̀ ga débi pé obìnrin kan máa ń kí anabi sallallahu alayhi wa sallam ọjọ́ rẹ̀ Khadija tó bá ti wọlé ànábì ó dìde tó bá ti wọlé ànábì ó dìde á. ọwọ́ àdìjọ́ kan lọ́ba wa ó ti wọlé ànábì dìde wọ́n fi ń pàdé o kàdíjà ni àìsà ni dànù ìgbọ́dọ̀ kàdíjà dànù nínú gbà kàdíjà kàdíjà bá wò tó bá ti kú. tọ̀rẹ́ tí wàá jẹ́ ànábì ni ó dé ó dé sí ọ ìyẹn ni pé olówó. tẹnìkan lékele ju tẹnìkan lọ wọ́n ń kí ọ̀rẹ́ ìyàwó tó ti kú ó ní wọ́n ti ní máa pálí abẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ́ tí obìnrin ti yí obìnrin yọ̀bá yẹn ẹbí tó máa ń tẹ́lu nígbà ọ̀dà kòkòrò kòkòrò kárí tí obìnrin kan nílùú kan. kọ́kọ́ ẹ̀fẹ́fẹ́ àwọn mi ẹ̀ máa tètè ó sì máa ma sọ náà sí ilé wọn láìpẹ́ ìlọ ọ sọ náà sí ilé wọn ilé wọn sì jóná gé o mọ́tò ọkọ̀ mọ́tò ebi ó tún sọ náà sí